ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ FM náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn jù jù jù jù jù. aago mẹ́wàá òwúrọ̀ ti kọjá ìṣẹ́jú kan láti ìkànnì yìí Parrot FM one zero one point one lókè bèbè nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú lórí ètò alfik fìdí pẹ̀lú ọ̀nàdàn níbí lọ. الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àti البيان وإذا ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ àjọ الله jímọ̀ kó ọlọ́run gba ọ̀dọ̀ yìí fi ilé ìṣàṣeyọ fún wa ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní àlefífún fi díìnì ọ̀làdùnú gbòòrò ló kọ́ mi ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jú tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ń pápá abẹ́ẹ̀dẹ̀ lógún àṣọ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí wọn kò máa fi ṣíde ó lè ní pé tí ìbá ṣe sọláàtì tarawih lọ́wọ́ tó wá jẹ́ pé èèyàn darapọ̀ mọ́ ìmáàmù nígbà tí wọ́n ń ṣe sọláàtì yẹn lọ́wọ́ wọ́n wá ṣe rákà lẹ́ẹ̀kejì wọ́n ṣe tashahud ó di pé wọ́n sàlámà onítọ̀hún tó ń bẹ lẹ́yìn ọ̀kan nínú àwọn mámú tó ń bẹ lẹ́yìn ìmáàmù ọwá ṣe tashahud rẹ̀ débi ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tó sì ti gbàgbé wípé sùlátù tàràwí làwọn ṣe lọ́wọ́ ó lérò pé ìṣáà ni ibi tó wá bá tàṣáwùdù rẹ̀ nínú ìmọ̀mù wá sálámà yàtọ̀ wá sálámà lọ́wọ́ àṣẹ tó wọ́n ti pé tàràwí òun ni àwọn ṣe ṣé ó ní ìtanràn kan tí ó san ní pàtó lórí lóhùn àbí kò ní ìtanràn kankan tí ó san lórí rẹ̀ bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ẹni tó tò sẹ́yìn imam tó ṣe pé tẹ̀síáhódì tó ń ṣe lọ òun náà ni wọ́n sálámà lẹ́yìn rẹ̀ ó ní láti pé tẹ̀síáhódì yẹn ó kéré jù bébí wíwá ìsọ níbi àwọn nǹkan mẹ́rin tánàbí sallallahu alaihi wasallam ní àgbọ̀dọ̀ sálámà. ṣáájú ká tó sáàdì ọlọ́run níbi aburú wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá bá tashahhud rẹ̀ débi àṣẹ́dọ̀ ńlá la ìlọ́lọ́ wọ́n ṣẹ́dọ̀ ashhadu anna muhammadan abduhu wa rasuluhu yóò ṣe àsàlátù fún fa nàbì sọ̀rọ̀ láàrin ìṣẹ́lẹ̀. lẹ́yìn rẹ̀ allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al kò sí ìyàtọ̀ láàrin sọ̀láàtì tó jẹ́ ọ̀ranyàn àti ìtọ́jẹ́ náfìlà nínú ilé yìí ìyẹn tí wàá gbàgbéra kó àwọn ó dìde lẹ́yìn rákà lọ tún mú kẹta kẹrin wá ni ló mú má ṣe tẹ̀síáhùdù rẹ̀ jálẹ̀ nígbà tí ìmáàmù bá sálámà má ṣe sálámà parí tẹ̀síáhùdù rẹ̀ pẹ̀lú àti sísá di ọlọ́run níbi àbúrò àwọn nǹkan tó bá ti ṣe bẹ́ẹ̀ parí nìyẹn. wáyé o ìpàkíyèsí lórí àṣìṣe kan tó wà lọ́dọ̀ àwọn èèyàn àwọn máa ń sọ pé gbà tó jẹ́ pé sọ̀látù tarawih náfìlà ni kò sí sòjòdò sáhàwù kankan nínú rẹ̀ eléyìí àṣìṣe ni o sòjòdò sáhàwù bó ti ṣe wọnú sọ̀látù ọ̀ràn yìí bẹ́ẹ̀ náà lọ wọnú náfìlà àwọn abala kọ̀ọ̀kan níyàtọ̀ kan ti ń bẹ́ẹ̀ náà ni sọ̀láàtì tọ́jọ́ ọ̀ranyàn àti sọ̀láàtì tọ́jọ́ náfìlà ní àpèjúwe tó bá gbé sọ̀láàtì tọ́jọ́ ọ̀ranyàn lẹ́yìn bá ń ṣe ní rákà alákọ̀ọ́kọ́ ẹ gbàgbé ké súrà fatia nìkan ọ̀nìlẹ́kàkà ẹ rí i pé ru eléyìí tó bá kú tẹ̀tẹ̀kẹ́ sálámà ẹ̀ ní sálámà ẹ̀ forí kanlẹ̀kẹ́ tó sálámà torí àdínkù tó ti wọnú sọ̀láàtì yìí àmọ́ tó bá gbé náfìlà ni. fatiha nìkan lẹ ké ẹ ké súra o eléyìí ò pé kẹsẹ sùjúdù sáhù kankan ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ni ní gbogbo àwọn àṣìṣe tó bá ṣẹlẹ̀ nù sọ̀rọ̀ bí àpèjúwe ní ìsinyìí ìmáàmù ó ń ṣe rákà méjì nínú sọ̀látù tarawih ìgbà tí àwa dé rákà ẹlẹ́ẹ̀kejì ẹ̀kan ṣoṣo ni ìmáàmù kan forí kanlẹ̀ kò ṣe ìforí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìmáàmù wa ṣe ọwọ́ sálámà àwọn yẹn wá sí subhanallah ìyẹn ni pé rákà wa ṣe kàn ìforíkanlẹ̀ ọ̀kan la ṣe ń bẹ̀ ó dín kan ọlọ́run á ní kí ìmáàmù náà ṣàkíyèsí àṣìṣe tó ọ wá mú ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì wá ìgbà tó ti mú ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì wá yóò tún tún rẹ̀ sí yóò ṣẹ̀ṣẹ̀ sálámà yóò wá lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó bá sálámà. kò sí nǹkan kan tó lè mú má forí kalẹ̀ yẹn sọláàtì lélẹ́yìí sọláàtì sọláàtì ọ̀ràn yẹn sí ìyàtọ̀ láàrin méjèèjì nínú eléyìí. amúkàtà láti jẹ́ pa farabalẹ̀ wáyé kó tó di pa máa bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ẹ̀sìn yìí báyìí nítorí tí a bá ṣe bẹ́ẹ̀ ìyàn kan máa ṣe ẹ̀sìn rẹ̀ bí ẹni ń gbára gbóná ni ìzọ́kùnlá ọ̀kọ́yọ̀ ṣe zero eight zero five five zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò lọ nọ́mbà wọn ra yàtọ̀ díẹ̀ lónìí uh, hello. Mm -hmm. Àwọn àlè. Mo náà bí jáde láti ṣe. Muhammadu Jami láti yẹ̀wò. Tí ìmọ̀mù bá téèyàn bá kẹ́nu lẹ́yìn ìmọ̀mù, kíṣọ́ láti téèyàn bá kíṣọ́ láti lẹ́yìn ìmọ̀mù. Tí ìmọ̀mù bẹ́yẹ̀ ìmọ̀ ìgbà tí ìmọ̀mù jẹ́ sòfin ìdíkàwé. lẹ́gbẹ̀ẹ́ta. àgbọ̀ yín àgbọ̀ yín. ẹ̀yin òkùnkùn ọgbà tí ìmọ̀ mi jẹ sùdúdù sáré sẹ́yìn bá wọlé tí wọ́n bá fẹ́ jẹ sùdúdù sáré sẹ́yìn náà bá dé. alhamdulilayi àbùkátà láti máa ìgbà tí ìmáàmù tó jẹ gbèsè sùjúdù sáhù eléyìí tó pàtàkì jù ni pé ẹni tó pẹ̀lú ìmáàmù nínú sọ̀láàtì yẹn sóun bá tó rákà ẹyọkan àbí ọba tó rákà ẹyọkan tí ọba ti bá tó rákà ẹyọkan lẹ́yìn ìmáàmù yẹn gbogbo àṣìṣe tí ìmáàmù bá ti ṣe kódà kó ṣe pé ṣáájú kí wò tó darapọ̀ mọ́ wọn ni àṣìṣe náà ti di tiẹ̀ náà ní tí ìmáàmù bá wá ṣe láti ṣàtúnṣe àṣìṣe yẹn ọ̀ràn yà lọ́jọ́ lórí tiẹ̀ náà kọ́ pẹ̀lú rẹ̀ ṣàtúnṣe. Sàmà àlékún ọmọ tó lọ. Ẹgbẹ́ ẹ̀yìn rédíò yìí lọlẹ̀ ẹ lọ́ba yàtọ̀ lọ́mọ dání o. ìbéèrè mi ni pé àwọn pàṣẹ ọwọ́ ìtọ́jú tẹ́yìn wá wà níbi tó òfìrá yóò kí o tẹ́yìn lọ ọ̀rọ̀ àjò ọkọ̀ òdìbò dènà ìyẹn bí ń dáwẹ̀ ìjọ́rú bẹ́ẹ̀ tó gẹ́gẹ́ bí àpèjúwe tẹ̀ mú wa ẹni tó wà ní ọkọ̀ àṣeṣeṣe kí atukọ̀ kó dúró káfí láǹfààní àti lè ṣe sọ̀lẹ́ ṣùgbọ́n kò dúró fún wa sẹ́rù ìkánuró yẹn sósì lè lálàáfíà bí ò lè lálàáfíà ó lálàáfíà lókun wa tẹ bá ti láníyàn pé ẹ ṣe sọ̀láàtì kìí ṣe pé ńgbà tí o ti dúró fún wa èmi ò ní ṣe mánu tẹ́yìn bá ti gbú bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ tọ́ máa bẹ́ẹ̀ sọ̀láàtì gbogbo tẹ bá àbí sùúyàmù tẹ̀ ń ṣe yẹn kò ní gbà lọ́dọ̀ torí ẹ̀ kò lè ṣeé ṣe kẹ́nìkan kàn máa kẹnuró láì jẹ́ pé ọmọ sí náà pẹ̀lú sọ́lá nítorí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kàn fi àjẹra rẹ̀ ń febi para rẹ̀ ni mùsùlùmí lọ́lọ́run ní kó kẹnuró mùsùlùmí kì í sì ṣe lórúkọ lásán ẹni ń sojúṣe rẹ̀ nínú Islam ni wọ́n ń pè ní mùsùlùmí ojúṣe ńlá tó sì wà nínú Islam ní sọ́lá. Hello. Ààrùn. Ààrùn sọ́rọ̀ wọ́n ṣùgbọ́n ó bá yíra dín pé o. Ìjọ́ ní nǹkan ẹ̀lá fún fáwọn. Kí ni ìbéèrè yìí? Ìbéèrè mi ni pé tí àwọn ń ṣe sàbá sí ìbọn tó wá gbàgbé ara kéke tí tó gbọ́ra tí làdáni wá wà lórí rẹ̀ tí làdáni ìgbé sí ọmọ yìí ń tó kù lé olùgbé. Wọ́n ní báyà nù kéwù téńké àkọ́kọ́ tó bá ti jẹ́ pé aráàfin tó gbàgbé yẹn kì í ṣe pọ́ máa máa fi lẹ̀ ẹ̀lọ́ gbàgbé ni kì í sì ṣe nínú Suratul Fatiha à ń bẹ lọ́nkọ́lọ́ àgbà sọ̀láàtì yẹn àmọ́ tó bá pé nínú Fatiha ni sọ̀láàtì bàjẹ́ o. Hello. Hello. wàhálà rẹ̀ kàn. aleykum salaam ló kọ́ yín. ó kọ́ mi sọ̀tún àti àbùkálẹ̀ ńlá tó ṣe owó dé ìlú náà. à ń gbọ́ yín lásìkò kàrà yìí àti àwọn òdòdó àgbàdo pé a lè máa yọjá kàrà tí abájùbẹ̀ yọjá kàrà tá a jẹ́ ìyá àti bàbá àtàwọn ọmọ tá a lè kọ́kọ́ yẹ sí àwọn àyà àti bàbá nínú ìwà àkọ́kọ́ tí wọ́n ti mẹ́wàá gbẹ̀yìn tá a lè yọ kàwọn ọmọ wa náà. alhamdulillah islam a lè jẹ́ ẹni tó ń ṣe àyàfi ká jẹ́ ẹni tó ṣe pé ń ṣe ń bàmù pẹ̀lú bó ti ṣe wá lọ́dọ̀ ọlọ́run àti bá nàbì sallallahu alaihi wasallam fi kọ́ ọ. zakatul fitr àìyọ́lá yọ̀ọ́lẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè yọ́lá yọ̀ọ́lẹ̀ bíi láti sin lọ àbí ní mẹ́wàá tààrin àbí mẹ́wàá tìgbẹ̀yìn tẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀yọ́lá yọ̀ọ́dà nínú zakatul fitr kìí jọ́ràn yẹn àfi lọ́jọ́ ọdún ọjọ́ ọdún nìkan ńlọ́jọ́ ọ̀ràn yẹn táwa lè yọ́lá yọ̀ọ́lẹ̀ lọ́dún kọ̀la àbọ́dún kọ̀tùnla ilé yẹn lápá kan nínú àwọn olùmọ́ni tá a bá ṣe lọ́dún kọ̀ọ̀la kò burú àwọn kan ní tá a bá ṣe lọ́dún kọ̀túnla kò bàjẹ́ àmọ́ ló ìtẹ́yìn láì fẹ́ yọ láti sìn èèyàn fẹ́ náwó dànù hmm. láì jẹ́ pé ọgbà ládà àbí làádà kéèyàn má dà wò. Ah, ìbéèrè ilé ìwà látọ̀dọ̀ Mr. nìdú ní Èkó ah, wọ́n ní ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ lórí sọ láti kí ìwé ìṣe ṣùjúd tí a máa ń ṣe nígbà tí a bá ń kí àlùkùránì naam alhamdulilah ẹni tó bá bá sọ láti rẹ̀ débi kó ka kéwú débi àyà tó lọ́wọ́ bá ti sọ kúta ẹ̀ bá kà débẹ̀ tó fìfì yé wa pa forí kanlẹ̀ bẹ́ẹ̀ ni yóò forí kanlẹ̀ tó bá fẹ́ tí ó bá sì forí kanlẹ̀ kò sẹ́lọ̀ ṣùgbọ́n tó bá pè máàmù bá ti ṣe ó ti pọn dandan lórí àwa tá a wà lẹ́yìn náà pé káwa náà ṣe torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé innama ju'ila al-imamu li yutamma wọ́n fi ìmáàmù síwájú ní kẹ́lẹ́ máa wà àwòkọ́ṣe rẹ̀ báwo ni mamu ṣe forí kalẹ̀ tí wọ́n wá ń dùn tó sì sọ pé wọ́n wá si rẹ̀ ọ̀wọ́ àwòkọ́sí rẹ̀ báyìí. akramakumullah tí ìmáàmù bá máa mà tó bá fi ìforí kalẹ̀ yẹn sílẹ̀ tí bá ṣe kọ̀ṣẹ́ lọ́n bẹ́ẹ̀ náà ni aṣíwájú Umar ibn al-Khattab radiyallahu anhu ṣe ó ṣe sọ̀láàtì rí ọkà àyá al tó ní ìforí kalẹ̀ ó forí kalẹ̀ ó tún ṣe gbà mí kò forí kalẹ̀ ó sì ṣàlàyé fáwọn èèyàn pé bẹ́ẹ̀ mo rí kánà bí sallallahu alaihi wasallam ṣe nítorí pé kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n tá a bá ka kí ó délẹ̀ tá a bá forí kalẹ̀ ń lọ lọ́lá jù nítorí pé ìbànújẹ́ eléyìí tó lágbára ó ń bẹ nínú fíforí kalẹ̀ níbẹ̀ fún àṣẹ ìtàn. zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh tí wọ́n kọ́ ìgbẹ́ tó pè yìí. Kíkọ́ ló ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ìbéèrè yìí o. Ìbéèrè mi ni pé tí èèyàn bá ń ṣiṣẹ́ ní agbẹ̀rún tí kìí ṣe òmìnirí, tí o ní àtìkò ọ̀rọ̀ náà wá àìsí nítorí èyí ṣe bá àìsí níbi àti pé èèyàn lè gba irúfẹ́ nǹkan báyìí pé èèyàn kù. Ìbéèrè mi bẹ̀rẹ̀. Alhamdulillah islam bínú sí kí ẹni tí kìí ṣe mùsùlùmí kó fún mùsùlùmí lẹ́bùn kéèyàn gbà kéèyàn lò kódà gan anábì sallallahu alaihi wa àwọn yahudi wọ́n pè síbi àpèjẹ́rí anábì sí dáhùn ó sì jẹ oúnjẹ tí wọ́n sè kò sí tó burú nu ilé wọn àmọ́ nǹkan yẹ lọ kó sí mọ́ṣáláṣí kí a máa lò láti fi ṣẹ̀sìn ọlọ́run ẹ̀ kó wá mọ́ṣáláṣí o owó mùsùlùmí náà máa fi ra tí wọ́n bá ń lò mọ́ṣáláṣí owó mùsùlùmí iná láfi dá sí ẹ̀sìn ọlọ́run eléyìí táwa ń ṣe kó lè bá a ṣe é ṣe àmọ́ owó ẹni tí èsè mùsùlùmí yẹn kó náà má ti dá sí mọ́ṣáláṣí ó lè fi ran ẹni tó jẹ́ mùsùlùmí lọ́wọ́ kó òun sì gbà lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tó ní kó má gbà lọ́dọ̀ rẹ̀ àmọ́ kò sófin tó sọ pé ká gba owó lọ́dọ̀ ẹni tí èsè mùsùlùmí káwọn fi dá sẹ́sìn ọlọ́run tiwa. Hello. Hello. Ọ̀dà ó ti jẹ́. Ẹ lọ́wọ́ kọ ní o, Ayé Mùsùlùm. Àdúgbò yàrá tó àgbé òru mọ́ jẹun. Ìbéèrè yín. Bẹ́ẹ̀ bàá ti jẹ sàárì, títí rẹ̀ ti mọ́. Tó bẹ́ẹ̀ láríyàn ìgbéyàn mo ti gbà rẹ lọ. Bẹ́ẹ̀ lẹ́gẹ̀dì. Ẹ̀lú. À ń gbọ́ ní ọjọ́ ní ọjọ́ yá ìbéèrè ẹlẹ́gìdì ni pé tí wọ́n gba ẹwà pàbí tálánù sí àbí àkóòtù tó bó ni sọlá wà jọ. alhamdulilayi wọn ní tá a bá gbàgbé láti jẹ sàárì àbọ̀lọ́wọ́ bò jí wa ilẹ̀ tó a má tá a lè máa bá sùyàmù àlọ́ dáadáa tó bá pẹ́ bá ti dàníyàn pípẹ́ sí sùyàmù lọ́la ṣáájú kó tó di pẹ́ sùn ṣùgbọ́n fún ọlọ́run ọba ó wá lórí pé ó sì wá lójú kòkòrò ká jẹ nítorí oore tí ń bẹ nínú jíjẹ anabi sallallahu alaihi wasallam ó ní albarakatu fi sahur ìbùkún bẹ nínú jíjẹ oúnjẹ sahur wàyí òkè àtìkẹ́ jóúnjẹ gèlèmà náà ni wọ́n gbà lérò pẹ̀lú sahur hmm. ẹ bá ti jóúnjẹ díẹ̀ eléyìí tó pé ẹ fi gbé ẹ̀mí yín ró ó ti tó anabi sallallahu alaihi hmm. nígbà mi àmàjẹdẹ́bí náà yọ mẹ́ta péré fún sahur rẹ̀ ẹ sì máa ìrírí fi hàn wá pé gbogbo ìgbà tí ẹ̀ máa ti jẹ oúnjẹ tó bá ti pọ̀ lápọ̀jù màá náà lè bí ọmọ pọ́ ní pípa gidi nítorí pé wọn náà ló pè fẹ́ bi tọ tọlọmọba wa kọ pé ẹ jí ní sáré ilẹ̀ tí wàá mọ àmẹ ti dà ní ẹ̀kẹ́ tó sùn ẹ má bá sùn yá mú yín lọ ọlọ́run ọ̀bọ gbà lẹ́sìn àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin ọ̀dà ní ẹ̀kẹ́ tó sùn tí ilẹ̀ bá mọ́ tẹ̀sí rí pé ẹ jí sáré kò sí tàbí ṣùgbọ́n ẹ kẹnu ró gbọ́dọ̀ jẹun ẹ gbọ́dọ̀ mú mi ṣùgbọ́n sùn yá mọ́ ọjọ́ yẹn ẹ ní ẹ̀sán padà lẹ́yìn Ramadan nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam onílà ń sọyà àmàlẹ́ mẹ́lẹ́m yóò bá yẹ tẹ̀lé yẹmìnà lẹ̀ kò sí sọyà fún gbogbo ẹni tí ò bá ti dàníyàn sùn. Hmm. iná la sọ pé tí ọlọ́run bá ní kẹ́ dàníyàn kẹ́ tó sùn àmọ́ lọ́n jí yín lóru nígbà tẹ́ fẹ́ jẹ sàárì yẹn ẹ dàníyàn gba yẹn náà torí pòrú náà là sì tún wà. Hmm. wọ́n á ní tí ìmáàmù máa ṣe kẹ́yìn sọ́ba so ẹ kò tí jù yóò tán sálámà ṣe yóò ṣe sápọ̀ tún ní yóò tún wá ṣe sápọ̀ sí yóò wá forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà torí pé ó ti sálámà ó ti lékún báyìí ó ti di mẹ́ta. Hmm. Hello. Yàrá mi. Aleykum salaam. Ó mi. Orúkọ mi ni Màtá àti Bálá. Ṣé ẹ rí ẹ̀rọ bínú? nǹkan tí ó wà ń bẹ̀ ní pé tí ẹnìkan bá ti pòwọ́ lónìí ìsìn báyìí tó bá ti bèrè bèrè kí onítọ̀hún tó bá tó mímu ìkọ́dà òkọ́ sọ di ìgbà míì tẹ̀ torí pé àwọn èèyàn ń bẹ lójú òpó tí wọ́n pẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ tí wọ́n fẹ́ pè wọlé 09051 09055355558 hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ọkọ mi ni ṣéwù abdulrasaq okegun. ìbéèrè yín. ìbéèrè mi ni pé níbi tábàkítà ara wì lọ́wọ́ hmm. ìmọ̀ọ́mù ti kí mẹ́wàá ṣe òkè àwa bá dé lẹ́yìn àwa bá mẹ́rin làwa bá ṣé àwa náà ní tàràwì ni àbáwa náà kì í mẹ́wàá ti wá pé ṣàwọn máa lè sọ bí òun. alhamdulilayi ẹni tó dé tí ó ìmáàmù lórí pé wọ́n ti bẹ̀rẹ̀ rákà ẹlẹ́karùn-ún nínú tarawih tó fi wá jẹ́ pé sálámà báyà mẹ́rin àtàlámà méjì ló bá lẹ́yìn imam imam ti ṣe mẹ́ta ṣáájú wọ́n ní ṣé àwọn náà lè parí rẹ̀ bẹ́ẹ̀ káwọn máa wọlé lọ rárá ẹ̀mí wọlé lọ torípa Ànábì sallallahu alaihi wasallam rákà mọ́kànlá tàbí mẹ́tàlá náà ni máa ń ṣe so mẹ́rin tẹ́yìn ṣeun ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀ tún ṣe rákà mẹ́fà kún eléyìí tó ṣe pé yóò jẹ́ kí rákàtí inú òpin mẹ́wàá kẹ́tó wá mú sọ̀látùl wítìrì wá ìbéèrè tẹ̀sí yẹn pàtàkì púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àsìkò ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sọ̀látù sí wọn ní wá mọ́ṣáláṣí hmm. wọ́n máa fi falẹ̀ nígbà tí gbé bá regbé tégbé bá regbè iná lọ̀pọ̀lọpọ̀ ó tó máa wá bọ̀ ìgbà tí bá wá dé sí sọ̀látù tí wọ́n bà ó lè jẹ́ pé nínú sọ̀látù tàràwíyẹ̀ rákẹ̀yọ mẹ́rin péré lọ́sẹ̀kù tí wọ́n bá fi wítìrì kan lọ́ba tán làwọn bá máa wọlé lọ ẹ̀ tí ì ṣe sọ̀látù tàràwí pé bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ìgbà tí màá bá ń ṣe wítìrì yẹn ẹ̀yin ó máa bá lọ pẹ̀lú pé tàràwí lẹ́yìn sì ń bá lọ ìgbà tí màá bá sálámà lẹ́yìn lákàyọ̀ kan tó jẹ́ wítìrì yẹn ẹ̀ fi kan kùn so ajẹ́ pé tàràwí ti yín nìsín ó ti di mẹ́fà ẹ tún á dìde ẹ tún mú rákà míì wá ẹ tún fi rákà míì kún ẹ tún sálámà tàràwí yín ti di mẹ́jọ. tó bá wù yín ẹ lè ṣe sọ̀látùl wítìrì tìyín náà ní rákà mẹ́ta lẹ́yìn rẹ̀ ojú mọ́kànlá nù. Hmm. tó sì wù yín ẹ fi rákà méjì míì kún tàràwíhì yín tí ó fi di rákà mẹwa ẹ mú sọ̀látùl wítìrì míì ní rákà hmm. torí ọlọ́run ràn wá lọ́wọ́ ní nǹkan kan tá à tiwa náà kò dín hmm. tí lè má mú wa náà ṣe. Yeah, ó ti já zero nine zero five one six four zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight hello. hello. hello. ọ̀dà eh, bóyá ojú òkú wọn ọ̀tọ̀ gírígé nù plus two three four eight zero eight three two nine three eight nine six ẹlẹ́ mọ́ darapọ̀ wa ní ìkànnì ojú ìròyìn wọ facebook bí ẹ bá ti ń darapọ̀ wa ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́ ní kètèkètè ẹ̀ lọ́wọ́. ó kọ ibi ọdún pè yìí. ó kọ yìí. zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. Wàhálẹ́gùn Sálàmù Rahmatullah ó kọ́ yíò. Abdulmatif láti léwé. Ìbéèrè yìí. Tẹ́lá kan tí èèyàn bá ń kí tẹ́lá yìí wọ́n wá bá bí mẹ́ta bí mẹ́rin. Hmm. Wọ́n wá ní ìwọ̀n náà kí yòókù ló pẹ̀lú àwọn oríṣi yẹn ìjẹ́ mẹ́tẹ̀lẹ̀ Islam. Alhamdulillah, èèyàn lè bá mẹ́ta kó padà sílẹ̀. Nítorí pé mẹ́ta tẹ báyìí, bá sọ̀látùl wítìrì lẹ́bá, ẹ̀ sì lè ṣe wítìrì ṣáájú kẹ́ tó ṣe tàràwíyẹ̀. Hmm. النبي صلى الله عليه وسلم قل اجعلوا آخر صلاتكم بالليل وترا ẹjọ́ jẹ́ pé wítìrì lẹ́sìn kan lálẹ́ ojoojúmọ́ hmm. wàyí tẹ bá ti mọ̀ yín pé lílọ yín sí mọ́ṣáláṣí mi sí yìí báyìí ẹ lè bá sọ láti mọ́ pẹ̀lú ìmáàmù so àmọ́ àbíyín léèrè kí lóde tẹ pẹ́ sí sọ̀láàtì làṣà pẹ̀lú ìmáàmù hmm. torí pé sọ̀láàtì tàràwé náfìlà ni àmọ́ sọ̀láàtì tó jọ́ràn yẹn ọkùnrin sì lẹ́yìn kí lóde tẹ sá sẹ́yìn tẹ́ ẹ̀jọ́ sí pẹ̀lú àwọn mùsùlùmí ọ̀rẹ́ mi nì kí máa ṣàwáwì hmm. kódà gan òròjú náà nì kìí ṣe ntẹ̀yìn lè rí sọ tẹ́nìkan lè pọ̀ wọ́n gbọ́rọ̀ lẹ́nu èèyàn hmm. torí ẹ gbọ́dọ̀ lọ ṣe sọ láti ọ̀ràn yẹn mọ́ṣáláṣí ọtọ́ sí ọ wípé tó o bá tò lẹ́yìn ìmáàmù láti ṣe sọ láti làrìṣà kó o wá kó mọ́ṣáláṣí lẹ́yìn sọ láti làrìṣà kó o lọ ṣe sọ láti tàràwí ìtì ẹni lé lọ sẹ́ńlé nítorí pé النبي صلى الله عليه وسلم أن أفضل صلاة الرجل ما كان في بيته إلا المكتوبة إليه طلالات من صلاة تيانسي إليه تيان باسين لي أفران يعني كان ọ̀ràn àyàn mọ́ṣáláṣí lẹ ti gbọ́dọ̀ lọ́ọ́ máa ṣe pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹjọ́ kùnrin ọjọ́ ìbò ṣe jẹ́. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ ní yẹn dín pé. hausa látọkùnrin. ìbéèrè yín o tí ọba ti àbúṣe tó wá ń ka Quran lọ ibi tí yóò sọ pé ìdè tí èèwà tí èèyà tí ó fún àbúṣe rẹ̀ ṣe àbí tí èèyàn máa bá Quran lọ. ẹni tó ń kí alukoran lọ tó ṣe kó ti ṣàlùwà láṣáájú kó tó bẹ̀rẹ̀ sí ní kí alukoran ìṣòwádé gbà tó sún yẹn sí ó tún lọ tún àlùwàlà sí bẹ́ẹ̀ ni tó bá gbogbo alukoran lọ ní fi nítorí pé anabi sallallahu alaihi wasallam ní wa alla yamassa al-Qur'ana illa tahir ẹnìkan gbọ́dọ̀ fọkàn al-Qur'ani àfẹn tó bá ní ìmára hmm. so ìwọ ti so àlùwàlá rẹ ti já o sì gbọ́dọ̀ gbé al àfi pẹ̀lú ìmára àmọ́ tó bá pọ̀ ha sórí orí rẹ lọ wà so àbí ibi tí al-Qur'ani wà ní kíkọ́ lẹ̀ sí kì í sí al-Qur'ani gàgà ńlọ gbé lọ́wọ́ kò sí nǹkan tó burú àti kí alukur'ani òun náà ní ká wà nínú mara lópin ìgbà tí ó bá ti sí jánábà lára wa tí ó sì jẹ́ pàṣẹ nǹkan oṣù àbẹ́jẹ́ ìbí máa ń jáde lára obìnrin so o lè kí alukur'ani láì sàlùwàlá lópin ìgbà tí ó bá ti ní gbé alukur'ani lọ́wọ́ àmọ́ tí ó bá ti gbé alukur'ani lọ́wọ́ dáadáa ó gbọ́dọ̀ rí pọ̀ sàlùwàlá wa alla yamassa alukur'ana illa tahir ẹnìkan gbọ́dọ̀ fọ́ọ̀kan alukur'ani àfẹ́ntó bá má hmm. ìgbà wa yìí sì jẹ́ ìgbà wa tó fẹsẹ̀ rìn lẹ̀ gẹ́gẹ́ bí alimami ibn Abdul Barr àti Sheikh Al-Albani bí wọ́n ti ṣe wí. hello. hello hello abdulhamid láti kìsí mi. ìbéèrè yìí. ìbéèrè wa ni ìbéèrè mi ni pé bóyá ọbẹ̀ ọ̀yàn àwọn mùsùlùmí ní kí wọ́n ń jà ọ̀kan wá mú nǹkan lọ́wọ́ sí ìfìsí wọn ní jàmbá ìgbà tó fi nǹkan sí alákọ̀ọ́kọ́ ní jàmbá ó ẹlẹ́ẹ̀kejì lẹ́ báyìí òun taari rẹ̀ ó fi hàn kó nǹkan ènìyàn ti bẹ́ẹ̀ ó ìdá àwọn abẹ́dẹ̀ ìlọ́wọ́ dọ́kítọ̀ pé ṣé ènìyàn pààyàn ni àbí ó para rẹ̀ àbí kí ni ìdájọ́ tó wà lórí ilé ẹgbẹ́ yẹn. ẹlẹ́sìn ni pé à ń yín à yín. ẹlẹ́kejì ni pé wọ́n ṣe àjọ àjọ ẹ̀dà lọ́wọ́ àjọ àjọ ìta òkúta ẹnìkan so ìgbà tó wá ra ìgbà tó rajà èmi ọmọ mo sì ń bí sọ fún mi pé owó mi ń bẹ́ẹ̀lẹ̀ tí wọ́n bá rẹ̀dì láti gbowó mi ìgbà tí wọ́n fi mọ lọ́ọ́ rajà yẹn so mo dárò tó bọ́yá ọjà yẹn ni wọ́n ní pírọ́blẹ́mù láàrin yẹn so ìwọ́n sì ní owó mi pé mo fẹ́ gbowó tí mo lẹ́tọ̀ọ́ àti gba owó mi lọ́wọ́ rẹ̀ àbí ìrìn lẹ́tọ̀ọ́ àti gbowó mi ìbéèrè yìí bẹ́ẹ̀ náà ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní àwọn jọ fi owó ṣòwò papọ̀ pẹ̀lú ẹnìkan sọ ọ wá lọ ọkọ tó wá lọ fi ra ọjà wọn sọ fún àwọn pé owó àwọn ń bẹ́ńlẹ̀ o táwọn bá fẹ́ gbà o àwọn wá kọ̀ bí ara sí títí tó fi kówó ń papọ̀ mọ́ ti tiẹ̀ náà tó fi lọ ra ọjà wá sọ ọjà yẹn wá padà wá ní pírọ́blẹ́mù ìgbà tó wá ní pírọ́blẹ́mù àwọn wá ń béèrè owó àwọn ṣé ó lẹ́tọ̀ọ́ kí ó jẹ́ pé àwọn gbowó òun àbí kò lẹ́tọ̀ọ́. alhamdulilayi <laughs> lọ́pọ̀lọpọ̀ gbà pé ó rẹ̀ ń bẹ́ ńlẹ̀ tó bá fẹ́ gbà àti ìlọrin hmm. so wá jókòó tẹ́tẹ́rẹ́ òwí nǹkan kan títí wọ́n fi wá lọ́rin ọlọ́run wá ní kí ọjọ́ ha hmm. àyíwá rọ́jà gbà wọ́n á ń béèrè pé ṣé wọ́n lè gbowó rẹ̀ ní tó ó lọ fẹ́ gbà hmm. ẹjọ́ lọ́jà tó kó sínú ọ̀gá òní <laughs> ẹjọ́ máa bẹ́ lọ́n kọ́lọ́run bá yín fàyọ̀ <laughs> eléyìí ni kókó tó wà ń bẹ̀yẹn wọ́n á lẹ́yìn méjì ń jà ẹnì kẹta wá dé ó gún kínní ogun kejì ah, so ibi ti fẹ́ gbọ́n nìkẹta wọ́n ti tì ó náà dànù nítorí mú lọ́wọ́ ogun náà ní ọba bẹ́ẹ̀ ẹkụ. tàlá àsọ̀pọ̀ pààyàn àkọ́kọ́ sórí eléyìí sì ń ṣẹlẹ̀ ọlọ́mọdé àrọ̀ di orí ah, ah, àwọn èèyàn aláfíà ni wọ́n ń wá láyé ọ̀sẹ́ni hmm. tí ń wá hmm. bá ń ṣe ẹ̀kọ́ rẹ̀ wọn kéèsì hmm. ayé yìí ó fẹ́lẹ́ kọjá pé èèyàn méjì ń jà ìwò wọ́n á lọ mú nǹkan tó jẹ́ pé lè ṣèyàn léṣe òun wa òun gun wọn láì pé gun ẹran olólùgbọ́n ti gbà pé ká máa gun ẹran láàyè nínú gbogbo orí eléyìí ọlọ́mọdé àárọ̀ di orí òun torí eléyìí ẹni àkọ́kọ́ yẹn ẹni tó mú nǹkan lọ tó fi wá gun rẹ̀ mm. lọ́nà ẹ̀kejì rẹ̀ mm. ẹni kẹta tó fẹ́ lọ padà ṣe sábàbí ikú tiẹ̀ mm. so á sọ yìí pé ẹni tó tì í dànù ńkọ́ ló pààyàn hmm. ẹni tó kù ló ṣe sábàbí àti para rẹ̀ hmm. nítorí pé fún ọlọ́run bá sọ pé tẹ́nìkan bá wá tó fẹ́ ṣe wọ léṣe tí ìwọ náà bá ní tó lè fi dáàbò bora rẹ̀ ọ̀ràn yẹn ní kò dáàbò bora rẹ̀ tó hmm. tí ìwọ bá wá jẹ́ pé látàrí pọ́n dáàbò bora rẹ̀ lọ́lọ́run bá ní kí ikú tí ọ wáyé gbọ́wọ́ rẹ̀ wọ́n á ní ìṣèdájọ́ pọ̀ pààyàn fún ọ. Hmm. nítorí kan dáàbò bora rẹ̀ hmm. oríṣi eléyìí òun ló ṣe sábà bíi kú fúnra rẹ̀ hmm. lẹ́yìn ìgbà tó tún kùn yóò tún dáhùn fẹ́ni tó ṣe léṣe àkọ́kọ́ yóò tún dáhùn fẹ́ni tó ṣe léṣe lẹ́ẹ̀kejì ẹ wá níbo ni ó ṣe dáhùn fún lẹ́yìn ikú àtẹnìkan bá kú ẹnìkan máa kù fún àwọn ẹni tó kù fún ni ó tún máa dáhùn fún àwọn ẹni tó ti ṣe léṣe ṣáájú inú owó rẹ̀ wọ́n ti mú tí wọ́n fi tọ́jú wa. ẹ lọ́rùn. Aleykum salam wa rahmatullahi wa barakatuh. Ó kọ yí? Ẹni Zọdún láti Rọ́ndà. A ń gbọ́ yí ìbéèrè yí. Ìbéèrè mi dá lórí àwọn tó máa ń yẹ sẹ́wọ̀n rẹ̀ tó wá tó jẹ́ ìmáàmù fún mọ́sálásí jọ. Tó lé ẹ̀tọ́ fún Mùsùlùmí láti kúrò lẹ́rìn àwọn irú ẹni bẹ́ẹ̀. Tó bá dá yín lójú, wípé ìmáàmù ti yín, ẹjẹ́ ẹni tó máa ń browse, tí wọ́n máa ń kí wọ́n mọ nǹkan tó pamọ́. <laughs> ẹ gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ hmm. torí pé òfin Ọlọ́run dá lórí pé tẹnikẹ́ni bá sọ pé ntọjẹ tọlọ tí ò sí fún yàn òun náà nírú rẹ̀ ẹnikẹ́ni tó bá ti pàpè mọ́ra rú rẹ̀ ó ti kó nu Islam hmm. Ọlọ́run Ẹlẹ́dàá sọ pé lahu ghaibu samawati wal ard tọlọ́run ọba ni gbogbo ntọ pamanu sọmọ méjèèjì àtìlẹ̀ méjèèjì òun lónìí ẹnìkan kan lè bá dùn ó tún sọ nínú àyà mi wọn ni qul la ya'lamu man fis samawati sọ fún wọn pé gbogbo ẹ̀dá tí ń bẹ́nu sẹ́nu méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sẹ́nìkan nínú wọn tó nímọ̀ nípa ń tọ́pa máa fọlọ́ torí ẹ̀ tẹ́nìkan bá ti wá sọ pé irú ntọ́lọ̀ ní òun náà nírú ẹ̀ ó ti kó nu Islam hmm. irú eléyìí ọ̀tọ̀ kọjá pé àmọ̀ tó lẹ́yìn rẹ̀ àmọ́ ẹ̀wà dì dáadáa ò sẹ́wọ́n pé ńgbà mi wọ́n kàn máa fẹ̀sùn kàn àwọn èèyàn hmm. láì jẹ́ pé wọ́n ní àmọ̀dájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wàlẹ́ tẹ́kùfù màálẹ́ ìṣẹ̀lẹ́kẹ̀ bíi hìrẹ́lì gbogbo ntọ́ bá ti nímọ̀ nípa rẹ̀ má sọ ọ́ hmm. tí ìwọ bá ní torí pọ̀ lẹ́nu nǹkan kan sì sẹ́nu rẹ̀ o lè máa fi wá rọ́ọ̀fù bọ́ bá ṣe wù ọ́ ntọ́ dájú ni pé àwọn èèyàn mí náà lẹ́nu tó bá fẹ̀sùn kankan kàyàn tó sì wádìí ìjìnlẹ̀ wọ́n fẹ̀sùn kàn wá náà lọ́jọ́ iwájú hmm. sọ eléyìí pàtàkì àwọn fásitì já fi rọ gbogbo ẹni tó bá fẹ́ já síwájú fáwọn mùsùlùmí nínú ẹ̀sìn wọn kó rí dájú pé mùsùlùmí gidi lòun hmm. nítorí pé ẹni tí wọ́n ti ń jẹ́ pé ń ṣiṣẹ́ òpìdán ń ṣiṣẹ́ yẹn ń wò wọ́n jẹ́ ẹni tí ń ṣàgbégbá hmm. àwọn eléyìí ọ̀yẹ́ láti dá síwájú fáwọn mùsùlùmí hmm. torí islam kọ gbogbo nǹkan wọ̀nyẹn ìdọ̀tí lásán pàǹtí ni hmm. kò sí nínú tọ́lọ̀ wọn bá fi rán nàbì kódà gan ẹ̀sìn islam fi yé wa pé gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti kó ní islam eléyìí jẹ́ bó ṣe jẹ́ kò ní dáa kẹ́ni tó jájòjì tí èsè mùsùlùmí ọmọ wa síwájú àwọn mùsùlùmí ẹ wá nígbò lẹ ti sọ pé kí wọ́n mọ́tò lẹ́yìn wa ṣé mùsùlùmí lẹ́yìn. ẹ lọ́run. hello hello ó kọ yín. Ibeere mi ni pé. ok abdulhamid lati gbòòrò. Ibeere yín ma wọ́n. mi yín ìbéèrè ibeere mi ni pe a ma n kírun lẹ́yìn ìmọ̀ọ́mù wa mm-hmm. ìmọ̀ọ́mù ẹ̀ wá jẹ́ pe gbogbo ìgbà lo ma ka tó ó wá jẹ́ ilé ẹ̀ta pàṣẹ títà láwí tẹ́ èèyàn máa ń túká pẹ̀lú àgbọ̀yé tá a gbọ́ látọ̀dọ̀ dọ́tọ̀ pé àgbẹ̀dọ̀ túká lẹ́yìn mọ́mù wa láì jẹ́ pé mọ́mù parí hàn àwa wò àwọn ọmọ tá a tó lè dájọ́ ilé yẹn. alhamdulilayi ìmáàmù wa ń ké wítìrì à ó ń ṣe kò náà tún ní gbogbo wítìrì wa lójoojúmọ́ a sì fẹ́ fi ìmáàmù lẹ kó tó ti pọ́ sọ́lá àwa ń wò pé kì í ṣe gbogbo wítìrì náà ló ti ẹ̀ka máa ṣe náà tún àti rọmọdánù máa ń lọ sí ẹ̀ bá parí láàmà ṣe kò ní tuntun ń ṣe lójoojúmọ́ yẹn kò pé ká kó lẹ́yìn rẹ̀ torí ẹ̀ ń bọ̀ bá parí làwọn náà tó máa kó nu sọ̀dá lẹ́yìn ìjẹ́bù sójà. still three five zero eight three two nine three eight nine six zero nine zero five five three five five five five eight hello. Àwọn àlùkò ìpínlẹ̀ wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Mo kọ́ ibi ẹbí ń pè yìí. Ń kọ́ ní Ibrahim láti Ẹ̀gbẹ́ Mẹ́sàn. Ìbéèrè yìí bẹ́ẹ̀ni náà pé ojú rẹ̀ ni ìsáǹtì ẹni tó sọ̀rọ̀ owó tó ń jẹ́ pé kò sí ìkọ̀kọ̀ tó ṣòro níbẹ̀ tó dàrú ẹni bẹ́ẹ̀ ẹni tó ti ṣe lásán ṣùgbọ́n ṣùgbọ́n tó bá ń kọjá níwájú rẹ̀ nígbà máa sọ̀rọ̀ owó ni ojú rẹ̀ ìsáǹtì ṣé kò mọ fún orí ẹni bẹ́ẹ̀ ní owó ni. alhamdulilayi wọn ní ẹnìkan ó ti yan ká máa tọrọ owó láàyò kò sì sí nǹkan kan tí ń ṣe ó dàbí ìgbà tó ṣe pé ìbéèrè yín tọ́ka sí pé tí nǹkan bá ń ẹ̀ ń wò pé kò sí ní tó burú kéèyàn máa tọrọ owó hmm. islam fagilé gbogbo ẹ̀ hmm. àtẹni tí nǹkan ṣe àtẹni tí nǹkan ṣe islam ọ̀faramọ́ká máa tọrọ nítorí pàánù bí sallallahu alayhi wa sallam ó ní wala yazalu ar-rajulu yatasawwal hatta ya'ti yawm al-qiyamah wa èèyàn ò ní yé sagbe ò ní yé tọrọ títí tí ó fi wájú ọ̀gbìn al lẹ́ni tó ṣe pé kò ní sí èkìrí ẹran kan lójú rẹ̀ mọ́ ó ti fi gbogbo èkìrí ẹran ó ti fi sagbe tán hmm. torí ẹ̀ islam ọ̀fara má gbé islam ọ̀fara má ká máa tọrọ lódodo àwọn kan ní àwọn kan ní ní islam ní ká máa ṣètọrẹ àánú fún aláìní àmọ́ kì í ṣe torí pọ́ra gba bára. Hmm. so torí pé gbogbo wa náà la mọ̀ wọ́n ní tìjàkadì kó ajura wa lọ hmm. so bó kówó jáde wọn náà mọ̀ pé ó jẹ́ nìkan lọ wọn náà máa mọ̀ ládùúgbò tá a bá wà gbogbo bí tá a bá wà pé ah lágbájá wọ̀ kájú lò fún hmm. torí ẹ̀ ọràn lọwọ tó ń ta ìságbé ọlọ́run ní lè sẹ́ ìrìwọ̀l mahrum ó ń bẹ nínú àwọn èèyàn ẹni tó pé nǹkan tí ń ṣe ó mú béèrè ẹni tó sì wà nínú wọn tí nǹkan ṣe àmọ́ tó lè pa mára tí ò ní béèrè àìbéèrè ni ò ní jẹ́ orí gbogbo wọn ni kẹ́ ẹ máa ṣàánú. sẹ́wádà hmm. ní tó béèrè kò béèrè nítorí pé ó gbégbá bára lọ́wọ́ hmm. níìsín àìmọye iná lèèyàn wà bọ̀ pé dákun ẹ ràn mí lọ́wọ́ nǹkan tí mo dáwọ́ lé yìí báyìí kò tí ẹ̀ jẹ́ kí n rí ọ̀nà lọ́mọ ẹ ràn mí lọ́n tá a jẹ tá a mú ó ṣòro ẹ lọ́wọ́ láì jẹ́ pé Islam kóníkàlùkù kọ́kọ́ dúmọ́sẹ́ rẹ̀ hmm. ẹ má fi iṣẹ́ àgbẹ̀ ẹ má fi kọ́ra. ẹ rí i pé nínú ìṣesí wa ní nàìjíríà wa níbí láti mọ̀ pé àwọn ẹ̀yà kan pàtó àwọn ni wọ́n yan sí ẹ̀ka máa ṣagbe láàyò yóò hmm. lọ́wọ́ dọ̀dọ̀ ọmọ yorùbá ìfowópamọ́ ọmọ yorùbá náà wọn náà máa ṣagbe ẹ rí àbùkù tó wà ń bẹ ó ti pọ̀ jù hmm. àbùkù tó wà ń bẹ ó ti pọ̀ jù nítorí pé nísìnyí báyìí ó lè jẹ́yàn láwùjọ mìíràn hmm. gbogbo ibi tó bá yọ sí wọ́n máa fi bú ọ ní baba alágbè yẹn ọmọ baba alágbè yẹn nù àná baba alágbè yẹn nù àdúgbò baba alágbè yẹn nígbè ẹlẹ́kùn torí tọ́lọ̀ ṣé gbogbo eléyìí ó kọ́tọ́ dáa ni hmm. ẹ wá rí nígbà tí wọ́n yan ṣe àgbéláyò ẹlòmíràn lọ jókòó sílé epo yọọ ma kó kùtà báwọn ará lè po hmm. lẹ́yìn bá ti gbé mọ́tò dúró tẹ fẹ́ rè po yọọ ma sọ pé òní kàdí kò tó wọlé níta ọ̀dàgbére fún kò ní ma bí tọ́ ọ lọ epo mọ́tò rẹ ọ̀ máa mu kò ní mẹ́jẹ̀ bí wọ́n ti wá ń tẹ̀jẹ̀ tọ́ tọ́rọ̀ sí mọ́tò tẹ́lẹ̀ náà subhanallah so gbogbo ọ̀rọ̀ àwọn àwọ àti sísìn kìí ṣe ń tọ́ da ó yẹ kí gbogbo akájọ jálógun ni hmm. láwùjọ wa àmọ́ kò túmọ̀ sí ká mọ̀ máa rin ẹni tí ń bùkátà lọ́wọ́ hmm. ṣùgbọ́n tó bá ti gbégbàgbé o ti gbégbáyà ẹnìkan ò ní ràn lọ́wọ́ ìwọ tí nǹkan ò ṣe tó ń ṣagbe àbùkù ni ìwọ tí nǹkan ṣe tí wọn náà ń ṣagbe àbùkù ni hmm. èèyàn fọ́ lójú kò pé kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ èèyàn di létí kò pé kọ́ má lẹ́kọ̀ọ́ èèyàn járọ kò pé kọ́ má rí ṣe láyé yìí báyìí ṣé àwọn kan wà tó ẹ pé lódodo wọn à ní máa gbáàrin àwọn èèyàn torí ti ń ṣe wọn bẹ́ẹ̀ hmm. tó jáde tẹ̀ lápèjúwe hmm. àwọn wà ní jìnnàjìnnà ṣùgbọ́n náà nǹkan tá máa ń ṣe ni pé wọ́n máa ń ra irú wọn náà lọ́wọ́ hmm. wọ́n náà sọ pé láàrin ara wọn káràkátà ó tún máa ṣẹlẹ̀ táwọn náà fi ní lọ síwájú náà gbèsè ayé wọn zero nine zero five one six zero nine zero five five three five five five five eight plus two three five zero eight three two nine three eight nine six. hello. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Kí o kọ́ yóò tó lè. Ẹ parí di oyún àbíkẹ́ yín lọ́lẹ̀ dáadáa. Ìbéèrè wa. Ìbéèrè mi ni pé ó pẹ́ sánà méjì. Pápá ìbéèrè mi ni pé kí ẹni ọba ti mọ ọtí tọ́fẹ́ adéwájú yẹn tó sọ̀rọ̀ owó tọ́fẹ́ wípé kí wọ́n sànù àti tọ́fẹ́ wípé kí pa o ṣé wọ́n lè fún irú ẹni bẹ́ẹ̀. ẹ̀kejì ìbéèrè mi ẹlẹ́kejì ni wípé ẹni tí ń pe ètò lọ hmm. jáde bá ti gbà wípé òkú ti ṣe kọjá tí wọ́n bá gbé aṣọ òkú wọ́n bá gbé fún télọ̀ náà.

ẹ má fún nítorí pọ́lọ́ àbá ẹlẹ́ta ni wa ta'awanu 'ala al-birri hmm. wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ran ara yín lọ́wọ́ lórí dáadáa ni ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àìdáa hmm. torí ẹ má fún kọ́bọ̀ kankan. Hmm. wọ́n ní àwọn ń ṣe télọ̀ wọ́n wá gbáṣọ olókùú wá fáwọn táwọn lè bá àwọn ràn nígbà tó ṣe pé à ń ṣòkù kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba Hmm. ìgbà tí wọ́n ní o ti mà kíkẹ ká sòkú kódà kí ló fẹ́ wá dá sòkú sí hmm. kí ló fẹ́ dá sòkú sí àmì ah, òní bá wọn débẹ̀ tó bá ti yọ ní títà bá ah, aṣọ́ká fi sòkú yà alágbádá ń jẹ òyìn ni sòsọ fún kékeré ti bọ́ ń bẹ̀ hmm. sò wọ́n wá ní sálẹ̀ hàn ọlọ́run ọ̀bẹ télọ̀ tí wọn sọ fáwọn èèyàn pé táwọn èèyàn bá ti gbá sọ wá kó bèrè kí lẹ fi ṣe ṣé ìyàwó fi ṣe ni àbókù

ìyẹn lọ bá wa sálámà lọ àyíkí ni yẹn ẹni tó bá ìmáàmù lórí rákà ẹlẹ́ẹ̀kejì eléyìí tó sọ̀tẹ́ tí bá ti parí rẹ̀ ni wọ́n sálámà ẹyọ bá wọn ìgbà tó ń bá ti sálámà ẹni tètè mú rákà ẹlẹ́ẹ̀kejì tí ń wá ẹ wá sí tẹ̀síáhùdù ẹ sálámà ẹ tún darapọ̀ mọ́ ìmáàmù bíi tí ìmáàmù bá wà Àlàwé láti Ògbómọ̀ṣọ́. Láti Ògbómọ̀ṣọ́. Ìbéèrè yìí ìbéèrè yìí o. Náà, ẹlẹ́kùn ká pé mo ní àtẹ̀tẹ̀ wá lọ́dọ̀ tó ó wù mí láti ikú lọ́yà mo bá obìnrin sùn. Wọ́n wá bí ọmọ nìṣẹ́. Ká pé sí ìmọ̀ sí lẹ́nu mọ́ sí. Àwọn bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n lẹ́tọ̀ọ́ láti ibo tí wọ́n wá sí ẹgbẹ́ ẹ̀kọ́ wọn lọ. Lọ́wọ́ àná àti jẹ́ pé bẹ́ẹ̀ jẹ́ kí ẹ̀yìn bá tó bí ọmọ ni wọ́n tó sọ̀rọ̀ sí ákìdù. Ṣé àwọn àbúrò ń bí àwọn ẹgbẹ́ mi ṣé kí ló dàgbé káwọn tó bá wọn wá bá mi ṣe àtikọ́ ọmọ mi. àkọ́kọ́ tó sọmọ rẹ̀ wọ́n náà ti mọ tó ti sọmọ rẹ̀ tó kọ́mọ tá a bá dúpọ̀ náà fi ní ìsọmọ ẹni. so nítorí di eléyìí báyìí kájínà ti ń tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ kí ló dé tí wò lè ṣe sùúrù. kó fi jẹ́ pé bàbá ọmọ fọmọ fún ọ níyàwó kó tó di pé ìwà wàá sì lásọ̀ wò. Hmm. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa nítorí pé tọ́lọ́ téèyàn bá ń dá òfin yẹn kọjá èèyàn kọ lẹ́tà sábúrò yìí lórí pé aburú àmì eléyìí láyé ó tún wà ń bẹ̀ lálùkìyàmù hmm. aburú táyé ni pé ọkàn ṣàṣedànù hmm. ọmọ òní jẹ́ tiẹ̀ lábẹ́ òfin ọlọ́run hmm. ọba àlọ́jọ́ bíi mímu òfin ọlọ́run ní kì í sọmọ rẹ̀ so lọ́la àlùkìyàmù ńkọ́ ẹni ṣe zina tí ó jìyà rẹ̀ láyé yóò